أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ṣókí abẹ́lọ́hún gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́run jẹ́ kó fún wa àti ọ̀gbìn alkiyama ládá máa ń rí níbi irú nǹkan báyìí kọ́lọ́run máa fi wa kọ́lọ́run kó wá jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ tí à ń gbọ́ wa la ilaha illallah kí a má bínú pé ó pẹ́ díẹ̀ torí ti ọlọ́run ọlọ́run yóò ṣàforíjì fẹ́ nìkọ̀ọ̀kan wa náà ní òní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbọ́nrin míì là ń lọ a ti parí àwọn obìnrin tí wọ́n máa ń múra bí ọkùnrin àbí tán máa ń ṣe bí ọkùnrin àtàwọn ọkùnrin táwọn náà máa ń ṣe bí kíni o bí obìnrin níjẹjọ a ti jẹ́ kó yé pé àwọn ẹni ọlọ́run torí pé tíra mi ni ajuli mumin tá ń lò ti àfàwà Mustapha Murad ibi tán dé ni mini ajuli mumin fi tẹ́ríkìlì muharramat àwọn ẹni ọlọ́run bí wọ́n ṣe máa ń sá fún àràmù àwọn tó bá jẹ́ èèwọ̀ tí wọ́n èèfẹ́ ṣe sẹ́rí gbogbo tá à ń sọ yìí abẹ́lẹ́ ọlọ́run jẹ́ kémi ó gbọ́yé kẹ́yìn náà ó gbọ́yé wàláì tá a bá gbọ́yé oríire wà ń bẹ̀ téèyàn ó rí àràmù báyìí tí ó sì hẹ́ẹ̀tì àràmù bí ìgbẹ́ téèyàn ò ní lè ṣe tọ́yẹ́ pé téèyàn bá ṣe inú rẹ̀ ó tún máa bàjẹ́ pé ah èmi ni mo parọ́ èmi ni mo wo ohun tí ò yẹ kí n wò èmi ni mo sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn èmi ni mo ṣe ohun tí ò yẹ kí n ṣe àwọn ẹni ọlọ́run nìyẹn a dẹ̀ ti sọ pé gbogbo irú àwọn tí bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ náà ni wọ́n pẹ̀lú àwọn àdíìsì tí láàánú ọlọ́run fi ń bẹ lórí wọn tá a tó di kà pé àwọn ìrìn èèyàn kan ń bẹ ọmọ náà ni wọ́n tànàbí àsàlám lóhùn òrí wọn pé kódà irú àwọn èèyàn wọn ní gbóòórùn kéni o àlìjánà àti ṣàlàyé gbogbo eléyìí níjẹjọ ṣé ẹ wá rí ibi tá a dé báyìí òun ní í ṣe pẹ̀lú ìṣesí kan nínú ìṣesí àwọn jàìlíyà alárúbáwá ìṣesí yẹn àwọn ẹni ọlọ́run máa ń sọ́ra fún jàmọ́ ẹ̀ gbọ́ dáadáa o àwọn ẹni ọlọ́run wọ́n máa ṣe kí ni o wọ́n máa ń sọ́ra fún ìṣesí ẹ̀tàn ni ìṣesí four one nine ni kéèyàn rò pé òun lágbárí kó sì mọ̀jà sí pé kò ní agbárí kọ̀gbọ́n ìṣesí yẹn òun la fẹ́ sọ lónìí bó ṣe já sí páwọn ẹni ọlọ́run wọ́n máa ń jìnnà sí bí àáfàá wa ṣe gbé wa òun náà ni kíni o almohalil walmohalalulawu àbí walmohalilulawu jàmọ́ ẹ gbọ́ yé dáadáa o ìṣesí yẹn ni wípé obìnrin tí wọ́n ti divorce obìnrin tó já sí pé òun àtọkọ ẹ̀ wọ́n ti kọra wọn lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àáfàá ní ti ń jẹ́ bẹ́ẹ̀ òun ni pé kọjá obìnrin kan tí wọ́n ti kọ̀ lẹ́ẹ̀mẹ́ta. tabana kọ obìnrin ẹ jẹ́ kí n ṣàlàyé torí àlàyé pọ̀ pé ìyẹn gan topic nínú ṣẹ̀ríà kó tó di kóbìnrin ó di àràmù fún ọkùnrin yóò jà sí pé ti kọ́ ìwọ obìnrin mi ì fẹ́ ọmọ jàmọ́ ẹ̀ o mi ì fẹ́ ọmọ mo divorce ẹ mo kò dẹ̀ ní ní sexual intercourse kò ní sí obìnrin yẹn lásán wò kò ní súnmọ́ rárá sóyé kò ní súnmọ́ àìsùnmọ́bìnrin yẹn ó túmọ̀ sí power determined obìnrin yẹn fi rí nǹkan oṣù àkọ́kọ́ àfà ẹjọ́ torí ọlọ́run ẹ má divorce mi kí ló dé sórí ọ̀rọ̀ yìí náà nǹkan nǹkan ìní ẹ mi ìkíní ó ní oròkè mò ń ṣe ni wàhálà ìmọ̀ dàífọ́ọ̀sì ẹsẹ̀ mo kọ́ ó tó bíbẹ̀ lẹ́ẹ̀kejì ah, kò tó súnmọ́ obìnrin yìí obìnrin tó ṣe nǹkan oṣù ẹlẹ́ẹ̀kejì jẹmọ́sẹ̀ ń gbọ́mi yé ó tó bíbẹ̀ lẹ́ẹ̀kẹta obìnrin parí nǹkan oṣù ẹlẹ́ẹ̀kẹta kò súnmọ́ obìnrin yẹn ti dàrá mọ̀ fún obìnrin yẹn kó tó ọwá dípọ́ obìnrin yẹn wá parí nǹkan oṣù tán ọwá lọ ọlọ́kọ mi ọlọ́run wá bá ṣe òun ti rò pé màmá dá ìfọ́sójú rẹ̀ ọjà nígbà ọlọ́run wà dójú tì obìnrin bá lọ tún rẹ ọba lọ rọkọ mi ọkọ tí ó tún rí ọdà alẹ́sìn jùlọ ó tún lẹ́wà jùlọ ó tún lárísìkì jùlọ ó wá ń rò pé wàláì mo sọ obìnrin yìí nù ó wá fẹ́ gbà padà wàláì ìwọ náà sì ni ìwọ lọ jẹ́ kí ló bí mi tí ì ti súnmọ́ tí mo fi divorce ẹ lódìdí ẹ̀ mẹ́ta ẹ máa wo ó wá fẹ́ gba obìnrin nínú ṣẹ̀ríà kó tó lè gbà padà jẹ́mọ́ ẹ̀jẹ̀ gbọ́ mi yé o aráàmù lóbìnrin òun fún kò lè fẹ́ mọ́ tóbìnrin yẹn ó fi lọ fẹ́ ọkọ mi tọkọ mi ò rí òhò rẹ̀ tí ó bá ní ìbálòpọ̀ ọkùnrin láyà ọkọ mi ìtọ̀ wa lọ fẹ́ òun tó bá wù tóun náà wá ní mi ìfẹ́ ọmọ tí divorce wáyé tóun náà kọ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn wà lè padà sọ́dọ̀ ọkọ rẹ̀ kí ni o àárọ̀ sẹ́yìn punishment gidi ni ìgbà ọmọ yìí wúrà ọ̀dà wúrà bí ìgbà tí ó sọ pé ẹ ò jọlọ fries rẹ o edé wà o mẹ́mẹ́ wà ń o ó ní sọ wípé mo ní mi ò wá díjú ọwọ́ alẹ́nìkan tí wá ń jẹ ẹ lọ sẹ́fẹ̀ pé ọ̀dà sáwọn jàjẹ́ ku rẹ̀ ẹ jàjẹ́ ku èmi gidi ń tèmi máa ń dóyàn gbogbo ẹyin ó ti jẹ tán ó ku gbogbo ẹran ó ku o eegun àsàmì eegun ìyàwó ni kọ mí ọwá lọ fẹ́fẹ́ padà ọwá lọ bọ́ọ̀rẹ̀ rẹ̀ kan ẹ máa wo ó ọmọ kó lè jásí pé màá lè fẹ́yàwó ìpadà wà á fẹ́ ọ̀lọ́ fẹ́fẹ́ ṣùgbọ́n o gbọ́dọ̀ rí rẹ o ìyọ́n <laughs> torí ọlọ́run yọ̀ pọ̀ bí torí ọlọ́run má rí rẹ o ọ̀kẹ̀fẹ̀ ọ̀wà lọ kọ́lẹ̀ lákọ̀ọ́kọ́ ó lọ kọ́lẹ̀ ó lọ kọ́lẹ̀ kó lè padà sọ́dọ̀ mi ọkùnrin tó lọ báyàn rú rẹ̀ ọlọ́run làánà rẹ̀ àwọn ẹni ọlọ́run kì í rú nǹkan wọn ọkọ ìyàwó nọmba wà náà tó fẹ́ gba ìyàwó padà tí wọ́n bá lo fọ́múlà mọ́rì hóhó rẹ̀ fún ọlọ́run àwọn méjèèjì irú ṣe sí àwọn ẹni ọlọ́run ẹ ṣe kan tó wà ó lè má ọ̀rọ̀ gan àṣẹ ń tọ́ bá jọmọ́ nǹkan èèwọ̀ àwọn lo irú ẹ̀ ló kó báwọn Yẹ̀húdí náà sàárá ẹ ti gbàgbé tọ́lọ ni wọ́n mọ̀ lọ pa ẹja àwọn àṣẹ Abu sábùtì ọlọ́run ni ẹ mọ̀ lọ pa ẹja sátidé wọ́n wà lọ de àwọn níjọ́ kíni o ìrọ̀lẹ́ Friday sẹ́yìn ẹ tọ́ dé àwọn ìrọ̀lẹ́ Friday ìjọ́ wo ni ọgbẹ̀já sátidé wọ́n wà lọ kó ẹja láàárọ̀ Sunday ni àwọn ọlọ́gbẹ̀já sáà àwọn akẹ́lọ́ àwọn ni ìtòsífà ni ọlọ́run máa mọ́ fẹ́ dán yí máa níwọ̀n wò sórí gbà míì ntọ́lọ́run bá ní kéèyàn ọmọ ṣe wàlẹ́ ọmọ ń chip jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé ẹ wo ọtí bọ́tí ṣe wà káàkiri inú nàìjíríà kódà wọ́n tún ṣe ọlọ́rà ó twenty naira gbogbo àwọn rẹgajì ọlọ́rà wọ́n tún ṣe tinọ́ra fifty naira eighty naira tó jẹ́ pé tó wá fẹ́ mutí gan ẹ bá gbọ́ níwùsì lánàá àwọn ìjọba nàìjíríà tí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n ní pé látàrápá àwọn èèyàn mu sìgá wọ́n ń káwọn àìsàn bú wọ́n wá ní ṣé kán bá ń sìgá ni àbí kí ni kán ṣe wọ́n ní nǹkan jẹ́ tí ọmọ ọmọ ọba máa mú àwọn wàá gbé efi tax owó orí tó nípọn lé iléeṣẹ́ sìgá lórí owó táwọn bá wá rí ibi sìgá àwọn wàá dá ìfàtẹ̀ lọ sí ibi health wọ́n fi máa tọ́jú àwọn tó bá láìsàn wèrè ṣe yín séèyàn máa máa máa sánà aburú pé taburú bá wá dé òun ó ṣe báyìí taburú bá dé tí n tó fi prepare alẹ́ fa aburú tí ọ̀bà ká máa ń kọ́ nígbà ọmọ ànábì Yunusu <clears throat> àbí ọmọ ànábì náà tó ní sàáwí ìlàlì jabal yàásímú ní mínàlìmọ̀ ó ti rò pé ṣèbó lójú ọ̀rọ̀ ni rẹ bàbá mi mọ̀wọ̀ rí màá sá lórí òkè ìgbà tó jó òde sórí òkè ká mọ́ ìtọ́ yẹ kí ìjọba nàìjíríà ó ṣe wọ́n mọ̀ àwọn àbẹ̀rù ọlọ́run ìtọ́ yẹ kí company yẹ kúrò nàìjíríà àfẹ́yìn wọn ṣùgbọ́n torí pọ́pọ̀ ọ̀lọ́pàá àwọn tí àwọn sẹ́nitọ̀ àwọn ọ̀nàdébù ó rè yí wọn tó dúdú ọwọ́n náà wọn tí èmo tí we drink responsibly wọ́n mú rẹ́gájí wọn àwọn ọtí táwọn mú kìí sí àwọn ọtí twenty naira àwọn ọtí ìgò kan bíi twenty thousand àwọn tẹ́gbọ́n rí pójú mi nu wọn tí wọ́n ti wà in action burúkú so ìmí náà mu sìgá náà wọn kọjá kó lè bá àánú kéne o sìgá ó yẹ ká ní sìgá kọ́mọ̀sì mọ́ Nàìjíríà ọtí wọ́n mọ̀ pàìsàn burúkú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run tó ní àmọ̀ mọ̀ pàìsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá láwọn wà impose heavy tax àwọn wà dá èrò lẹ́fẹ́ impose tó lè dàbí owó àìsàn ọ̀dà tẹ́ bá impose tax àwa wá ń sọ fún yín àwa kan bẹ táwọn èèmù sìgá tẹ́ wá di passive smoker èmi jókòó àwọn mẹ́jọ mu sìgá lérí àmì èéfín wọn wá bá mi ní tí mo dẹ̀ ń ṣe mi lé kúrò láàrin yẹn mo ń ṣe lẹ́tọ̀ bí sùn níbi nìkáì àwọn kan mú gbó nítòsí ibẹ̀ èéfín wọ́n sì wọ́n bá mi mo sì ń wúkọ́ lójú ẹsẹ̀ bí mo ṣe ń gbóòórùn sìgá sísẹ́mù mi ṣe kí ni o ó ti dàrẹ́ ìjọba ìjọba ìlú sí wáàsí mọ́ mò ń gbóòórùn sìgá wọn yà ìṣáàṣù ẹ parí wáàsí i'm very sorry i'm not comfortable àwọn yóò dẹ̀ pé nǹkan ti rọ́lù ṣáàṣù èyí sóòórùn sìgá nìkan ni wọ́n sá fún ẹ̀fura wọ́n ní di rúkẹ́yà wọn ò ní máa gbóòórùn sìgá yẹn ló ṣe kí ni o òórùn sìgá lè máa jẹ́ kẹ́lòmí ọmọ bì ẹ fẹ́ kan káńsù rẹ̀ kẹ́ tá a kọjá tá a mọ̀ gbóòórùn sìgá dráìfà mi yọ ọmọ mu sìgá ní ọmọ tó ń di steering àwa sì wà ní ọmọ tó táwà bọ́ sáà sọ̀kalẹ̀ lórí eré ni abẹ́ẹ̀ tráfù láti Ìbàdàn lọ sí Port Harcourt ó sì wọ mọ́tò lẹ bá dé ọ̀nà Ondo ní dráìfà bá sá sìgá sí ló tó fi kíní sí ó ṣe ń dráìfù báyìí bẹ́ẹ̀ lọ ń gba pé wọn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ láyé ń bí i ló ń merí ló ṣe gbogbo ẹ̀ sọ́ọ̀sì ó ní tí ò lè jẹ́ ń nìyẹn tí má ti sá sìgá sí ń táwọn tèmi ń play ah ó nínú mi ò mọ dùn orí mi ò mọ pé màmá drive lọ màmá màmá bẹ́ lọ jẹ́mọ́ bẹ́ẹ̀ ló sì ń bẹ́ lọ lóòótọ́ lọ́ba ara fi orin táwọn ìsí lọ́ba ara ń tàka súfe mm. ẹni pé no ó ti wà addicted to listening to music tí ọba ti gbọ́ sincerely ó lè lásìrẹ́ǹtì lóòótọ́ lóun ó sùn ní gbogbo tó tó ṣe máa play kùránì àbá ẹ wò ó pé kùránì lórí inú ni aláwọn eléyìí ká máa tàka súfe dánú ìtẹ́sù fẹ́ ṣe nìyẹn ọlọ́run kọ́ láwa àṣẹ gbogbo tó bá jọ mọ́ nǹkan ọlọ́run ká má dọ́gbọ́n sí irú ẹni tó wá lọ bá àyàn dọ́gbọ́n sí òun òun náà ẹni làánà ni tó lọ fẹ́yàwó yẹn ọkẹ̀fẹ́ kó lè dẹ̀tọ̀ fún ọkọ rẹ̀ ìpìlẹ̀ òun kọ̀ wá súnmọ́ ọ wá ní mọ̀kọ̀ọ́lẹ̀ mọ̀kọ̀ọ́lẹ̀ mọ̀kọ̀ọ́lẹ̀ kó lè padà sọ́dọ̀ ọkọ yẹn ẹni àkọ́kọ́ ẹni èpè ẹni ẹ̀kejì ẹni èpè nínú àdìsí àfáwà abúlé ọmọ masọ́dọ̀ ọlọ́ba ni yọnu sí ó ní àṣà sálàm láàánà ó ní pé láàánà kíni o alimuhalẹ̀ alimuhalilala àṣẹni tó lọ bá àyàn sọ obìnrin òde ẹ̀tọ́ àtẹni tá a sọ di ẹ̀tọ́ fún ọlọ́run ṣẹ́bi ilé wọn àdìsí yẹn bẹ́ẹ̀ nù nàṣáyí tírímìdì àtàwọn mìíràn àfọ̀ ní àdìsí àfáà níyẹn ká sọ́ra fún un ká má máa sọ ntọ́lọ́ ń ṣe de wọ̀ ká wá sọ dẹ̀ tọ́fẹ́ nìkan lọ́nà kíni o lọ́nà ẹ̀kọ́rọ̀ àbí lọ́nà ọgbọ́n ara rẹ̀ ní akílùlì mẹ́tàtì wà dámì wà láàmìlì khinzir èyí kan wà mímọ̀ jẹ òkú mbete ẹran tó sì kú jífà òkú mbete ẹran àti mímọ̀ jẹ ẹ̀jẹ̀ ẹ má ṣẹ̀kẹ́ kọ́lọ́hún forí jẹ́rú wa iná èmi gan lọ́lọ́ iye tí mo jẹ láyé yìí láìláìlàlà sùkú yìí fẹ̀lódò ń bẹ́ẹ̀ ibẹ̀ láti mọ̀ ràn wàtà àfi wà ní kéke fẹ̀lódò community grammar school lẹ́nu fẹ̀lódò odò ẹran níbẹ̀ tẹ́lẹ̀ odò ẹran tán bá ti pa màálù tán ẹ̀jẹ̀ ẹbẹ̀ àwọn ìyá kan bẹ̀tán lọ máa ń gbé wọ́n wà ó ní bá ṣe máa ń ṣe o wọ́n wà á ṣètì yóò wà dàbí ẹ̀dọ̀ nígbà tá a fi lọ fẹ̀lódò gbogbo 1986 nǹkan kan yẹn wàlẹ́ àwà lọ tò síbi odò níbi ìfẹ́ nítorí secondary school ní ìsìn á wà lọ tó bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá gé fún wa wọ́n mọ̀ wá gé fún wa tẹ́tẹ́ ń kọ̀bọ̀ five kọ̀bọ̀ ọmọ kétíya á wà ara kétíya tútù á wà amúlé lórí àṣẹ́fòkú mo là á mú ọlọ́ọ̀ni òjé yìí ó ti kún gbà náà ẹ̀jẹ̀ ẹran àràmù ni yàtọ̀ tí wọ́n tó wá jẹ́ àràmù àìsàn ni jọ́tòrí ọlọ́ọ̀wọ́ ọmọ tó mọ́ra àṣẹ kéjẹ mọ́ra jẹmọ́ kọ̀dá o wọ́n ń ta àwọn tí ń ta ń ta ìwọ ni ọmọ ra oúnjẹ kújẹ wọ́n rà torí ọlọ́run so oríṣìíkẹ́ yẹn ó máa ń cheap torí máa wò mí wọn lẹ́yìn tán lè náà ni kerosene sọ̀rọ̀ pé màálù máa ń lẹ́jẹ̀ jura wọn lọ màálù míì tẹ́ bá gbé ẹ̀jẹ̀ rẹ̀ ó lè fẹ́ tó bọ́kẹ́ẹ̀tì kan sí méjì wàhálà ìwọ náà wọ ẹ̀dọ̀ tí ó tó bọ́kẹ́ẹ̀tì kan tán bá wá sè yóò wà máa ooru abakudus ee lọ́bọ̀ rẹ bí oní twenty naira bẹ́ẹ̀ sọ́dọ̀ twenty naira bẹ́ẹ̀ ó lè fẹ́ẹ̀ tó kúkú mi nígbà náà èyí àrà máa fi yọ́wọ́ fi sẹ̀kẹ́ yọ́wọ́ fi jẹ ráìsì ó tó máa jòló aláìjẹkújẹ kọ́lọ̀ ó forí jẹyàn gbogbo àwọn tó lè jẹyàn láì patẹ́sàn láwọn ẹjẹ ń gbà náà ọlọ́run ni ọ̀kẹ́ lẹ́yìn ó kù kódà kọ́ ọmọ ẹjẹ jòló náà ọ̀ra èyàn lè ní high blood pressure yàtọ̀ sí ìyùsọ wá rí sẹ̀kẹ́ tán fi ẹ̀jẹ̀ màálù ṣe yẹn haramu ni mùsùlùmí máa jẹ àtẹran ẹlẹ́dẹ̀ àti kí la pè o àti kí la pè o nínú suratul an'am aya 145 ẹ̀rí ń bẹ ń bẹ lórí wípé àṣẹ èèwọ̀ òun ni kéèyàn jẹran tó kú torí náà lọ́jà pé èmi bí ẹnìkan lẹ̀rú sí máa bàmí àti máa ra súyà jẹ mọ́ níjọba ti bá wọn ọ̀rọ̀ pé àwọn haúsá náà ìmọ̀ ni wọn náà ti ní problem nígbà kan haúsá ò lè lo òkú ẹran fún súyà ṣùgbọ́n haúsá àsìn owó lòun náà ń wá òṣèlú ti kó bá wọn owó ti kó bá haúsá náà àwọn haúsá náà ti corrupt nígbà tó bá ra súyà ẹran tó bá kú ẹran wọ́ ńlẹ̀ ẹran tó ti kú ẹ lọ tàkọ́kọ́ lórí súyà yẹn ẹran tó yẹ tó bá fẹ́ ra ordinarily twenty five thousand ni wọ́n wá tà fún ọ ní twelve thousand ó pè àbí ò pè ìwọ náà wà sáré fi ọ̀bẹ yín lọ́rùn ọ wà fa àbí kó kún ọ́sàmbó ṣe máa ṣe ọ wà bẹ̀rẹ̀ sí ní ta súyà ẹran twelve thousand ọ tà tán láàrin ijọ́ méjì ó fi pa bí bẹ́ẹ̀ bí forty thousand inú rẹ̀ àdókòó jèrè àràmù ló jẹun irú ẹran gan tó wá máa ń dògé wàhálà ìsúyà yìí sóróró òróró òróró àràmù ló ṣeun ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe ẹran náà tẹ́ ẹran bá kú ẹ lọ ẹgbẹ́lẹ̀ bòmọ́lẹ̀ àbí kẹ́ ná ẹ rò pé ẹran ìtóbi odidi màálù màálù yìí ó tó seventy thousand àwàlù seventy thousand ẹ gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ àbí ń tọ́ bá ẹ̀jẹ̀ àbí ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run nífa iná wúrí jísó torí pé ẹ̀gbẹ́ ni kí la pè kí la pè ìmọ̀ rìsáàchì ìmọ̀ òde òní ọwọ́ ajẹ́ ká gbọ́ ẹran tó ti kú jẹ ẹ̀gbẹ́ ni sórí bó ṣe kú yẹn tẹ́mi ò sí lára ẹ̀ tó tó ti sùn lẹ̀ fún wọn bá àsìkò díẹ̀ kí wò tó jẹ́ àwọn nǹkan kan lára rẹ̀ tó yẹ kó sí ọ lóore kò ní sí ọ lóore mọ́ yóò tán ti máa rùn ṣùgbọ́n tó bá ti fọ̀ náà tó bá fi àwọn magí àtàwọn tó máa fi sí àtàwọn akọrí tí ọmọ ẹjọ́ rùn ọlọ́njẹ pẹpẹ ṣúùpù pẹpẹ ṣúùpù pẹpẹ ṣúùpù yìí dó bàjẹ́ báyìí pẹpẹ ṣúùpù pẹpẹ ṣúùpù tí wọ́n rò pọ̀ ń jẹun òkú ìbẹ́tì ẹran náà fi ṣe é

táwọn sọ pé kò lè fòkú adìẹ sí pẹpẹ ṣúùpù yàbọ̀ wá ìfìnrin àtàwọn ewé àjá àràbùkà kan ìwọ náà àwọn ẹjẹ pẹpẹ ṣúùpù inú rẹ̀ àwọn ẹ̀dùn ó ti jàrà mù àwa aládùn ọgbà fàánà yustaja bùlà fàánà lọ́nà sí fẹ́ gbàdúrà ní tí ò jádùá wa ó gbọ́ ọ̀pọ̀ àtàfà àtọmọ kí àti stars àtẹ̀jẹ́ sí stars àràmù tá à ń jẹ́ ti pọ̀ jù gbogbo orú àwọn ẹran báyìí ẹran tó kú ẹ̀jẹ̀ àtẹlẹ́dẹ̀ kí lọ́lọ́run bá pé o ríjì sọ̀rọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ ni ká sọ́ra fún un àáfàá ní famanta amada akla dhalika lẹ́gẹ́rì dọ̀rúrọ̀ fàwúwà mínàlì mùjìrìmí fàwúwà mínàlì mùjìrìmí àáfàá lẹ́yìn tó bá lọ jẹ ẹran tó kú ọmọ àmọ́ ó mọ̀ pé lẹ́dẹ̀ ni o ọmọ pé sìnkín ni o ọmọ pé ẹran tó ti kú ni ó sì lọ jẹ ẹ tọ́ọ̀gì mójúrímù ni àáfàá lára àwọn agbẹ́rùgbọ́n rí ara àwọn ọ̀tá ọlọ́run òun ló ń tọ̀hún àáfàá ni mi rò pé mùsùlùmí kan ó lè mọ̀ọ́mọ̀ lọ jẹran ẹlẹ́dẹ̀ bàbá ní mi rò bẹ́ẹ̀ mùsùlùmí gidi ọmọ ìkọlọ́ ní ẹlẹ́dẹ̀ ọ̀dá òkú ìbẹ́tì ẹran ẹran tó kú tí wọn ò dù kọ̀dá ẹ̀jẹ̀ ẹran ọ̀dá ọwá lọ jẹ́ àáfàá ni mùsùlùmí gidi kan ò lè ṣe bẹ́ẹ̀ torí mùsùlùmí ọmọ bẹ̀rù ọlọ́run àáfàá ni wàrúgbà mọ̀ yẹ́fọ alùdálíkà zanadikọ̀ alìjàbàlíyà àáfàá lẹ́ńtà àròkó lè ṣe bẹ́ẹ̀ òun làwọn aláìmọ́ ọlọ́run àwọn agbẹ́rùgbọ́n rí àwọn atheist àwọn ẹni tí ò nígbàgbọ́ nú ọlọ́run tó jẹ́ pé wọ́n tó ti àti àwọn èèyàn tó ti jáde kúrò nínú ìsìláàmù so ti yá òye àáfàá nítorí pé ń bẹnu ẹ̀mí àwa tá a jẹ́ ithman ní torí pé inú táwa tá a jẹ́ gbọ́dọ̀ gbọ́yé ni pé kéèyàn lọ. jàmọ́ ẹ̀ máa wo àfà tẹ́ bá rí èèyàn méjì wọ́n dé fìlà wọ́n múra bí wọ́n ṣe múra yìí wọ́n ní ọ̀nà gbà ṣòkòtò wọ́n fò òkè wọ́n dé fìlà ẹ wá rí kan ó gbé búdà dání wàhálẹ̀ máa wo ìkan gbé búdà dání ìkan wá mú ẹlẹ́dẹ̀ tàbí fi ṣe súyà ọ wá ń jẹ ajẹ́ kí ah, á wàhálẹ̀ ìsúyà ẹlẹ́dẹ̀ ìdán naturally talẹ́rò kọ́ sẹ́lọ̀n ṣe ìbáwo rò pé tó gbọ́ ti dání ni pé ah, wàhálẹ̀ tó wà fáìlì aláì ìfìlà ó gbọ́ ti dání kódà á sọ ìpínlẹ̀ láti kan èyí tó ara ń jẹ ẹlẹ́dẹ̀ kan lónìí ọmọ jẹ ẹlẹ́dẹ̀ aláì ọjẹ ẹlẹ́dẹ̀ akẹ́dàkẹ́ ṣùgbọ́n ìtọ́já sí wípé ó gbé ọtí dání òun á ti rí sí a ah, ó ṣe ń tí ọ̀dà parí ni ẹ máa tara yín jẹ sẹ́ẹ̀rẹ́ ẹlẹ́dẹ̀ ní tó ṣe lọ ṣẹ́gbọ́n tí mo wí ṣẹ́gbọ́n tí mo wí ẹni tó lọ jẹ ẹlẹ́dẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ burú lọ́dọ̀ Ọlọ́run ju ẹni tó mutí lọ torí pé ti wà ní àdísì pé kò ní wà àlùjànnà láìdí kúlùlì jannata láàmún nàbátà mi ń súnwúté anáàrù áúláàbì kò ní wà àlùjànnà kankan gbogbo ẹni tó bá já sí wípé ẹran àrámù òun ni wọ́n ni wọ́n fi ni e. ara rẹ̀ ń dàgbà pẹ̀lú ẹran àrámù gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ń yọ pẹ̀lú ẹran àrámù irú ẹni yìí ẹ mọ́rò pé yọ́wọ́ àlùjànnà kankan lọ́dọ̀ ọlọ́run kò kankan tí ó wọ̀ torí ti ṣe tó bí ọlọ́run ọba nínú àná iná ibo ní òdè sí o iná àfáà ní ká lọ mọ ẹnu àwọn mùsùlùmí kò lórí pé alátàhárí mi láìbì bìnárìdì àfáà ní ká máa fi dáìsì gbogbo àwọn kìíní eh, eléwé jewé lúdò gbogbo wọ́tọ́ ọmọ ta lúdò ma pé tí ọ̀dà ló ń ṣe mùsùlùmí gidi ta lúdò mùsùlùmí máa fi dáìsì ṣeré ilé òfin jásí pé kọ́ ọmọ òdòkè òun dìvẹ̀lọ́pù ọpọlọ rẹ̀ wá ń ta lúdò ẹlẹ́sẹ̀ ni ọ́ lídò lè dìvẹ̀lọ́pù ọpọlọ rẹ̀ ìgbẹ̀lẹ́ ti mọ́ sọ pé màá pọ́ láyò ní ìsìn omi láyé yọ bá yàláyà rẹ̀ yàláyà rẹ̀ gan mọ̀ kí ìgbẹ̀lẹ́ ti mọ́ sọ̀rọ̀ ọbú sábàtà àyìn àáfàá ni máa gbọ́ o ká lè rí léètì tá à ń sọ yìí ànábì ni màá láì bàbí nàìjíríṣìír ẹni tó bá ń fi dáìsì ọmọ ayò ṣeré fàkà ánà máa sọ̀bágà yádà wúfi lámìlì kìnsì wàdámì ó dàbí ẹni tó ti ọwọ́ rẹ̀ bọnú ẹran ẹlẹ́dẹ̀ àtẹ̀jẹ́ rẹ̀ ẹgbọ́n tá a bá ń sọ yé o sẹ́yìn pé à ń kọ̀ǹpíà ẹlẹ́dẹ̀ àti kíni ọtí àti kí mo pè jẹ́ mọ́ àwa ni kéèyàn ọjẹ́ ẹlẹ́dẹ̀ burú lọ́dọ̀ ọlọ́run ju kó mu ti lọ àáfàá nítorí pé adúlá ti pé ẹ̀ńbẹ́ ilé fi dáìsì gangan ṣeré tó tayọ ọlọ́pọ́n ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó jẹ lẹ́dẹ̀ ni ọ̀dà bí ẹni tó ṣe kí ni o tó jẹ lẹ́dẹ̀ ẹ wá wo bí dáìsì ṣe kéré tó ẹ̀ńbà ti wá ta tó ti tayò tó ti ta lúdò wọ́n wàá kọ́kọ́ jẹ lẹ́dẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ ẹlẹ́dẹ̀ bú lọ́dọ̀ ta ni o lọ́dọ̀ ọlọ́run ẹtún wa máa wò ọlọ́run nífẹ̀ẹ́ wa ni àṣẹlẹ́dẹ̀ ìwọ tó ọba ń jẹ ẹ̀gbin lọ ń jẹ ẹ mọ̀ olóòdùn àwọn tó bá jẹ lẹ́dẹ̀ àwọn àìsàn kan bẹ tí rìsáàjì ti fi hàn pé ara ẹlẹ́dẹ̀ làwọn àìsàn wà torí pé ẹlẹ́dẹ̀ jẹ́ ẹranko ẹ̀gbin ìwọ náà wọ ẹlẹ́dẹ̀ náà bí ó ṣe máa yẹra ti máa inú sí wọ́n rí ká máa sin ẹlẹ́dẹ̀ inú tọ́kì máa ń sin wọn bẹ́ẹ̀ òórùn ẹranko tí máa yí inú ẹ̀gbin tó tó máa wùwà kí ni o ìwà ẹ̀gbin òun lẹ́lẹ́dẹ̀ ẹ̀ ń bá ti wá lè tayọ ọlọ́pàá àbọ̀ ta dáìsì wọ́n lọ́dà bí ẹni tọ́tọ̀wọ́ ẹ̀bọnú ẹran ẹlẹ́dẹ̀ àtẹ̀jẹ́ rẹ̀ ni wàbí làárọ̀ ìbọn anna gomsal muslim yẹ́dà òfin lámìlẹ̀ kìí wà dámì áàdọ́mù láìbì náà àáfàá ní kéèyàn wá tọwọ́ rẹ̀ bọnú ẹran ẹlẹ́dẹ̀ àtẹ̀jẹ́ rẹ̀ ó tóbi lọ́dọ̀ ọlọ́run ju kọ́ lọ ta dáìsì lọ fàmọ́dọ́nù bí ákìlì láàmì yìí wàṣúríbì dámi àáfàá níbò ni ó ṣe á nípa tó kéèyàn wá jẹran ẹlẹ́dẹ̀ kó tó wá mu omi rẹ̀ bóyá omi tán fi sè é hmm? àbomi tóun náà dọ́gbọ́n sẹ́kù ń bẹ̀ nígbà tí wọ́n bọ ẹran ẹlẹ́dẹ̀ àjárọ̀ náà lọ́ omi dálíkà bí mọ́ni ìwà kara mi àáfàá ní kọ́lọ́ wọn là wá ń bi eléyìí o níbi ká máa jẹ ẹlẹ́dẹ̀ àbí ká máa tọwọ́ bọ omi ẹlẹ́dẹ̀ ẹlòmíì lè la mi ò jẹ́ jẹ́ kí n lá omi yẹn náà omi yẹn máa dùn ẹ̀ṣẹ̀ náà ni gbogbo eléyìí o ká sọ́ra fún ká máa jẹ òkú ìbẹ́tì ẹran àbí ká máa jẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ blood tí wọ́n ti sọ di sẹ̀kẹ́ yóò wá rí bí ẹ̀dọ̀ gbogbo orú eléyìí ká sọ́ra fún. bákan náà èyí tó kù tá a fi kún ni ádámù tàná zui nínú ìbáwò wàhùwà ṣe àrùn nàṣàrà àáfàá lára tí ò tọ́ dáa ẹ má gbàgbé ń tàn bá lọ mìnì ájúlì mọ́mìn fi tẹ́ríkìl muharramat àwọn tó jẹ́ àràmù là ń sọ lọ àwọn nǹkan tí ò da tó yẹ ká ṣe kí ni o ká jìnà sí ara ẹ̀ ní kéèyàn ọ̀tọ̀ kí tọ́ ọmọ kéèyàn ọ̀tọ̀ kọ́mọ tàbá kéèyàn ọ̀tọ̀ kọ́mọ dáadáa a sọ díẹ̀ ń bẹ̀ torí magribi ti wọlé a máa wá tẹ̀síwájú bá díjọ́ mẹ́jọ inṣàlá àfọwà Mustapha Murad ọlọ́mọba ní sanwó ẹlẹ́sàn rí nínú tíra àwọn tá à ń lo èmi ní ajuli mohamed wọ́n mú àyà àkùrà níwà wọ́n ní pọ́lọ́ ní wá fi ìyá abáka fàtọ́ hip àṣẹ aṣọ rẹ jẹ́ ọmọ ọmọ tónítóní aṣọ mùsùlùmí máa mọ́ tónítóní ni ṣùgbọ́n kéèyàn wá tọ̀ sẹ́rí ẹlòmíì kò yẹ kán fojú bí ara èèyàn rún mú kọ́mọ wá rùn fọ̀tọ̀ ọbú mùsùlùmí nìyẹn even where there is no water ẹ̀yìn kò sómi ní ìṣèbókúta wà lásẹ̀ ní alistinjawu walistijmar tí stinjawu ọ̀bá ṣe é ṣe wàá ṣe kí ni o istijmar òun ni ká fi omi fọ abẹ́ wa àbí ká lo gbẹrẹ fún òkúta àbí tó bá tún jọ bí ewé bí toilet paper nǹkan kan yẹn bí handkerchief tó bá mọ́ téyàn ó fi ní ojú ara ṣùgbọ́n nìkan wá tọ̀ kọ́ mọ́ ṣèmọ́ra dáadáa kẹ́nìkan ó tọ̀ kọjá sí pé ibi tó ti ń tọ̀ á máa rí òhò rẹ̀ kò ní mara pamọ́ dáadáa abẹ́nìkan tọ̀ ìtọ̀ ọmọ wa kán sí lásọ gbogbo ilé ọ̀dà àáfàá wa ibnu Abbas ọlọ́ọ̀bá ni yọ́nú sí wọn wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní ànábì marra bí kọ̀bùrọ̀ yìí marra bí kọ̀bùrọ̀ yìí jama sẹ́rádìí sì jọ́mẹ́jọ màá sálàyé ẹlẹ́kùnrin rẹ̀ tó ráwọn àfáà kan náà àwọn àfáà tí wọn gbọ́ nǹkan yé láwùjọ wọn máa ń sì lò ànábì kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè ànábì wa ń sọ wípé ẹ ṣe rí sàárè yìí o hmm. iná umar yóò àdàbà iná umar yóò àdàbà ànábì ni ẹ máa wo sàárè yìí àwọn tó wà ń bẹ̀ wọ́n ń jìyà lọ́wọ́ wọ́n ń wó wọn ní kùmà lórí ẹnìkan á ní tí látọ̀ mọ́ pé èèyàn lè wẹ́jú èèyàn lè sànàbí náà wẹ́jú ni jẹ́mọ́ sànàbí wẹ́jú jẹ́mọ́ ẹ̀dá mi lóhùn ànàbí sọ wẹ́jú sẹ́ àwọn àfẹ́ eléṣù wọ́n máa ń sọ rádà rádà rádà rádà ànàbí sì kí wẹ́jú fún ẹni tí jìbìrì ń lù wá bá nǹkan báyọ̀ ọ̀sẹ̀ lẹ̀ ó ṣe dípọ̀ ànábì náà wẹjú ó fi wá rí páwọn òkú wọ́n jìyà mo ní yes correct ọya shake me bọ̀ mí lọ́wọ́ jájọ wá lọ síbi sàárè kan lórí ìta àpèrè báyìí òkú eléèké lọ ṣẹlẹ̀ sí lọ́wọ́ ìwọ náà wẹ̀ ṣe bọ́ wẹ́jú ẹ máa tara yín jẹ àsán ìdèdèrìn àǹjẹ̀nù ní gbé nǹkan wá fún wọn ó lóun wẹ́jú ìtọ́lọ́run bá ní káǹjẹ̀nù orí ni àwọn àǹjẹ̀nù tó bá rí nǹkan ẹyọ kan wọ́n fi rọ 99 kan ànábì ọ̀wẹ́jú o sallallahu alayhi ọlọ́run ló fi yé pé wọ́n ń fìyà jẹ wọ́n torí jìbìrìlù wa máa ń bá ó ní kẹ́ẹ̀sì máa wo ohun tí wọ́n ń fìyà jẹ wọ́n lé lórí nǹkan díẹ̀ ni o rìwáyà wa pọ̀ láàyè stẹ́búríhù láàyè stẹ́ńsíhù láàyè tàtọ́hàr láàyè tàwákọ́ ó ń lọ bí oríṣiríṣi rìwáyà bíi mẹ́jọ àṣé ò àṣé ẹni tí ń jìyà yìí nígbà tó wà láyé tó bá fẹ́ tọ̀ láàyè stẹ́tìrù náà bẹ́ẹ̀ kèé bo ìhòhò ara nínú ẹ̀ kèé fomi fọ ara dáadáa mọ́ kèé kùlà kèé bìkítà ẹni tó rí oró òun gbogbo eléyìí lọ́jọ́ wọn máa jìyà ṣùgbẹ́ni ẹlẹ́ẹ̀kejì fàkánà yẹmúṣí bayna nasi binnamima wà fi riwayatin bilghiba ó ní sórí lè àwọn bọ̀dá solo àwọn àti solo olófòfó àdúgbò òfòfó ní máa ṣe ìkánní giba ọmọ ń sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ ìyá kan náà kan kò sẹ́ni tí ń ṣòwò fún láyé tí ò ní sọ̀rọ̀ ẹ̀yìn kò dẹ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀yìn tí ò ní ṣe kí ni o torí náà kódà mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún tó bá dijọ́ mẹ́jọ a mọ̀ wá tẹ̀síwájú kọ́lọ̀n kójọ kó kún wa lọ́wọ́ ká lè ti máa bẹ̀rẹ̀ a lè máa ní enough time láti máa ṣàlàyé dẹ̀ngbà àwọn ìbéèrè wa a lè máa béèrè ọlọ́run yóò gbà lẹ́sẹ̀ o yóò jẹ́ ká wúlò fún tiẹ̀ làlá àwòlàwàlà kú wata subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh